Gbogbo alágbára lẹ Yorùbá. Tí òbí tọ́lá Yorùbá ṣe, onílẹ̀ Yorùbá ò ní dádúró. Àlọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ gbogbo kúndé lórí bẹ́ẹ̀. Àwọn ọba tó sọ̀pọ̀tì wa. Àwọn ọba tó ti sọ̀pọ̀tì wa. Àwọn olórí àwọn olórí Yorùbá. Àwọn olórí alárùbá nígbà tó ti sọ̀pọ̀tì wa. Tọ́lá náà fẹ́ obi rò Tọ́lá fẹ́ obi rò wọ́n. Ilẹ̀ agbọ́dún tọ̀. Ilẹ̀ agbọ́dún tó bá ní ìta ìṣe yìí. Ìwọ tó bá ní ìta ìṣe yìí. Tí ò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 onígbò aládà ànígò sùpàmàdélé lórí wọ́n pè ẹ̀dá bábá bí nínú obìnrin ìwú bá fi ọ̀pẹ tó jáde ní ìyá àti àfọ́ àti ìgbẹ̀dẹ̀ wọ́n fi tó jáde nínú yẹ bábá náà ní délẹ̀ lórí ó máa wọlé lóye ọ̀sán kankan là ń kó fún aré ọ̀sán kankan lò sáwọlẹ̀ oríkà àwọlẹ̀ gbogbo wa wọlé lọ ni. Ogun obìnrin wọn. Obìnrin wọn ni. Ọkùnrin wọn. Ọkùnrin wọn ni. Bọ́sọ̀ bá wà lẹ́yìn wọn. Bọ́sọ̀ bá wà lẹ́yìn wọn. Kájẹ bá wà lẹ́yìn wọn. Kájẹ bá wà lẹ́yìn wọn. Wọ́n padà lẹ́yìn wọn. Wọ́n padà lẹ́yìn wọn. Wọ́n jẹ wọn. Wọ́n jẹ wọn. Àyájọ́ ọjọ́ tó bí wọn. Àyájọ́ ọjọ́ tó bí wọn. Tíbi padà lẹ́yìn wọn. Tíbi padà lẹ́yìn wọn. Ìdí àgbẹ̀ sórí wọn lẹ́yìn. Àwọn tó lọ yá lẹ́kí bí yẹn sórí wọn. Gbogbo olùwẹ̀ yẹn lọ fi ló àwọn aráàlú àwọn òṣèlú àwọn abiyamọ òru o ẹ̀yin abiyamọ òru o ẹ̀yin abiyamọ òru ẹ̀yin abiyamọ òru ìsàlọ ti bẹ́ẹ̀ yọ ọlọ́pàá àgbègbè àwọn abiyamọ ayé kọjá ríjà ríjà kalẹ̀ kọjá ìṣòwò fẹ́ ìyàbọ dáwọ́ lẹ́yìn òṣàbàbà dábì àdínkù òní pẹ́ ọlọ́pàá ìṣòwò. sígbó ti tù má fi yìí gbogbo ojú kí bàbá dé àmà fàyè wa ti wá wọ̀ wá nípa yẹn wọ̀ kókó lọ fi wọ̀ òrìṣà fi wà fún ayé máa fọwọ́ tí wọ́n lọ wá ibi tó ń bẹ lọ́nà tó yàgò fún wa àwọn akíndé ẹni tó bẹ lọ́nà ẹ yàgò fún wa ní o àwọn ọmọ wà lóde yìí àwọn ọmọ bíbí ọmọ bíbí òdua tó táwọn lẹ́wọ́n bẹ̀ tó táwọn jù ọjà àti ọ̀rọ̀ ìfọ́ fún ọ̀làǹdà gbogbo sísẹ́nà gbogbo kọmíṣánná tó bá táwọn jù fún wa nílẹ̀ Yorùbá ìfọ́ pẹ̀lú ìfọ́ pẹ̀lú ọ̀làǹdà wọ̀dù sí wa mo fọ́ sí wa alágbàbọ̀dẹ̀ alágbàbọ̀dẹ̀ sí wa nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ọlọ́run mẹ́ta aláàmù ọlọ́run tá à ń ṣe oníṣẹ́ṣe ìṣàpamọ́ ìṣàpamọ́ alágbàbọ̀dẹ̀ alágbàbọ̀dẹ̀ alágbàbọ̀dẹ̀ fún wa nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ìṣàpamọ́ ìṣàpamọ́ àwọn aṣọ Yorùbá ẹ̀yin lọ́ba lọ́ba wa ọba wa. àwọn òkèlú yìí àkèlú yìí. ṣèwọ́n ni wọ́n kí pẹ̀lú ọba. àwọn òkèlú ọba. ṣèwọ́n lọ́ba aládé. ọba aládé. ó dàbí pé ọba ti fẹ́ wọ́n ní pé bẹ́ẹ̀ bá ṣe ń fẹ́. sórí ìkọlọba wo bàlú máa bá wọn fẹ́. ìkọlọba àlú máa bá wọn fẹ́. ọba tó wà nílùú. ọba tó bá wà nílùú. tó wà nílẹ̀ Yorùbá. tó wà nílẹ̀ Yorùbá. tó kọ́ tiẹ̀. tó kọ́ tiẹ̀. tó kọ́ sí lókè òkun. kọ́ sí lókè òkun. tó ń gbádùn. tó ń gbádùn. tó bá bọ̀ wá sínú ìyà. tó bá wá sínú ìyà. ẹ wá ní ló wà lẹ́yìn mi pásítọ̀ ló wà lẹ́yìn mi pásítọ̀ ló wà lẹ́yìn mi kí kúló máa pa gbogbo wọn. àyájọ́ ẹgbẹ́ pé ẹgbẹ́ wọn mú kọ̀ọ̀kan wá ní ayé wọn ní mú kọ̀ọ̀kan wọn tó ẹ̀yin ọ̀pẹ́ mọ̀ ọ́rú ẹ̀yin ọba aládùn tẹ̀tì jẹ ẹ̀yin tẹ̀tì lọ ẹ̀yin aládà tẹ̀tì lọ tọ́lá yóò bẹ̀ ṣe ṣẹ́ nìyẹn tọ́lá yóò bẹ̀ ṣe ṣẹ́ nìyẹn àwọn tẹ́lá ti síbẹ̀ tọ́lá tẹ́lá ti síbẹ̀ táwọn náà máa ṣe bẹ́ẹ̀ táwọn ṣe bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n máa ṣe lọ ṣùgbọ́n tó ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ àkọsí rẹ̀ tó ń tọ́jú wọn ní àìsàn kó máa wọlé tọ̀ ọ̀rọ̀ ikú kó máa wọlé tọ̀ ọ̀rọ̀ ìkọ́kọ́ lọ́ọ́ máa pa gbogbo ibi kíbi tí wọ́n bá gbogbo bá ń sà lóògùn gbogbo nǹkan tí wọ́n bá ń sà lóògùn oògùn òtún jẹ́ fún wọn mọ́ oògùn òtún jẹ́ fún wọn mọ́ ewé òtún jẹ́ fún wọn mọ́ ewé òtún jẹ́ fún wọn mọ́ ìránù òtún jẹ́ fún wọn mọ́ ìránù òtún jẹ́ fún wọn mọ́ bọ́lá tí wọ́n ń ṣe àgbélé pọ̀tà bọ́lá tí ń ṣe àgbélé pọ̀tà tí wọ́n bá ń ṣe arọ́ bìdàn tí wọ́n bá ń ṣe arọ́ bìdàn àwọn akọ́ni wọn wá àwọn akọ́ni wọn máa wá máa yọ lọ́bàá ọ̀rọ̀ wọn á máa bá wọn mọ wọn á máa ṣe ìwọ tó bá ní ìta ṣe yìí tí ò lọ fọwọ́ sí tí ò lọ fọwọ́ sí nílẹ̀ Yorùbá ò ní pè é ti nílẹ̀ lò gbogbo nǹkan tó bá ti ní nílẹ̀ lọ́wọ́ pa ìwọ lójú gbogbo ẹni tó bá sọ ẹgbẹ́ òun tẹ̀ ṣe yìí gbogbo nǹkan tó bá sọ pé ẹ̀yìn tó ń gbádùn táwọn ń jìnnà wọ́n pẹ̀ ló máa pẹ́rẹ́ máa lójú nípa nígbà táwa ní ayé ìhòòhò làwọn ọmọ ìgbàsọ lọ́rẹ̀ ìhòòhò lọ́mọ ìlọ́pàdà kò sí dẹ́mú wáyé kò sí dẹ́mú amú lọ aláàfáà ló wà lẹ́yìn ẹ wọ́n pa ọmọ ọlọ́mọ jẹ́kú ẹ̀kọ́ àwọn ọmọ lọ́kú ẹ̀kọ́ ìjà ọmọ lọ́wọ́ wẹ̀ ẹ̀kọ́ ni wọn ọlọ́run ọlọ́run sọ fún fún akú ó sọ fún ọlọ́run ó ní kó ní agbè kó òun ọlọ́run ní agbè kó lórí òun gbogbo alágbára lẹ́nu bá tí òbí tọ́lá Yorùbá ṣe lọ́dúnrún Yorùbá ò ní ká ọmọ ilé ẹgbẹ́ kúrò alẹ́ lórí lẹ́yìn ọmọ tó lọ́wọ́ ìdúró àti gbogbo ìyẹn kúrò àgbà ètò sọ̀tì Abíọ́lá ètò sọ̀tì Abíọ́lá ẹ̀pà Abíọ́lá ẹ̀pà Abíọ́lá ẹ̀pà Awólọ́wọ̀ ẹ̀pà Awólọ́wọ̀ àgbègbè ìrìn àjò ìjù tiẹ̀ ìjọba aládé ìjọba aládé lórí ìfẹ́ àṣẹ yìí lórí ìfẹ́ àṣẹ yìí olówó ní fọwọ́ sí olówó ní fọwọ́ sí ẹ̀yin náà ní ìjù tiẹ̀ ìlú Ìbàdàn lọ́wọ́ àyè Awólọ́wọ̀ olóògùn lọ́wọ́ àyè Awólọ́wọ̀ olóògùn nínú Ìbàdàn Awólọ́wọ̀ ibi kiri kọ́ bá àní ní kíbi tó bá wà ìwọ dáa kò má fẹ́fẹ́ tiwa ni kò wá ṣe fẹ́ ìwọ táwa ń ṣe yìí má lè kó rẹ̀ wá àkàkó rẹ̀ wá o gbogbo ọmọ nígbà lọ́dún ọmọ ìṣọ̀lẹ̀ jáde olè ẹni tó ti gbẹ ẹjọba dárí sọ̀rọ̀ rẹ̀ òkúlẹ̀lẹ̀ dáńtà ámì tó bá dárí kú sọ̀rọ̀ òkúlẹ̀lẹ̀ dáńtà ọlọ́pàá tó bá dárí kú sọ̀rọ̀ òkúlẹ̀lẹ̀ dáńtà dákun ìbọn ìjọ ti gbẹ dábà ìsọlẹ rẹ. nítorí pé tí gbogbo ẹ̀rọ ọjọ́ pátá ìsọlẹ rẹ òkú ló máa sọ àṣẹjọ ọjọ́ pé àṣẹjọ ọjọ́ pé àṣẹjọ ọlọ́pàá ni Yorùbá ojú ọlọ́pàá ni Yorùbá kó o fi ní ẹntì kó o lọ kó o fi ní kọmíṣánná kó o fi ní kọmíṣánná awúsá ni awúsá ni fúlàní lọ́wọ́ fúlàní lọ́wọ́ àyè ìsọ̀tọ̀ ọ̀rọ̀ máa ń ẹjọ́ kájá dúró ẹjọ́ kájá dúró ẹ̀fọ́ oṣù kìíní ọ̀sẹ̀ oṣù kìíní àwọn tó ń gbàgbé.

lóko. Àwọn ọjà ìdárí sọ lóko. Akọ ẹ̀kọ́ ni ẹnu. Akọ ẹ̀kọ́ làwọn ẹ̀nu. Akọ akọ̀bá ní sọ lóru. Akọ̀bá ní sọ lóru. Ọmọ ẹ̀yẹ sí ilé ọ̀kẹ́. Ọmọ ẹ̀yẹ sí ilé ọ̀kẹ́. Wọ́n rù fún ẹ̀wọ̀n ni. Wọ́n rù fún ẹ̀wọ̀n bàbá yín ni. Wọ́n rù fún ilé báwọn ọ̀yọ́ yín lé. Wọ́n rù fún ilé báwọn ọ̀yọ́ yín lé. Àníwò bá ń ṣe ìfẹ́. Èyí bá ń ṣe yìí. Ló ń wọ́n ní nǹkan bá ti sọ wọ́n ní nǹkan táwọn ọmọ Yorùbá bá ti ṣe wọ́n ní ṣe o going back to you the free is obsolete wọ́n ní lórí sọ́sọ́rì àgbàmú àwọn òkàmọ́ àgbà ìsọ́sọ́rìsì àgbà ìsọ́sọ́rìsì ìrètí ti tìrìtì ìrètí ti ti five thousand naira lọ́kọ̀ ti rẹ́ẹ̀tì sí bẹ́ẹ̀ni ṣé Yorùbá ló ń kọ́ wọn lẹ́nu Yorùbá kọ́ ní ọ̀sẹ̀ lórí ọmọ awúsá tí ní sí sí ilé bẹ́ẹ̀ni o nígbà gbọ́dọ̀ fún kófù rẹ̀ bẹ́ẹ̀ni o òun ló ń kọ́ ẹ̀ òun ló ń fún wa ní orúkọ náà ló àmọ́ olúbalùbà olùyẹ̀mí olùyẹ̀mí gbogbo yín lójú kòkòrò ọ̀ọ́nù ọ̀ọ́nù ọ̀ọ́nù ọ̀ọ́nù olùyẹ̀mí olùyẹ̀mí alákẹ́ alákẹ́ olùyẹ̀mí aláfẹ́ olùyẹ̀mí oníwò oníwò olùyẹ̀mí olùyẹ̀mí olùyẹ̀mí olùyẹ̀mí olè ní gbogbo olè kírẹ́tà ní fúlàní fóònù ṣèbí ilẹ̀ yíbò wọ́n ní fúlàní fóònù wọ́n ní fúlàní fóònù yẹn ọlọ́wọ́ tẹ́ ọ́nù wọn nílẹ̀ Yorùbá àwọn ni Yorùbá àwa Yorùbá. Alẹ́po Alẹ́po ọmọ ọmọ ọmọ ẹlẹ́ra wa ń jẹ. Ọmọ ẹlẹ́ra wa ń jẹ gbogbo. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀? Ẹ̀yin alálẹ̀. Ẹ̀yin alálẹ̀. Ẹ dìde. Ẹ dìde. Ẹ gbèjà wa níjà. Ẹ gbèjà wa jọ. Wọ́n tún náà wọ́n lè kó. Wọ́n náà wọ́n làwọn lè kó. Wọ́n lè kó. Wọ́n ní Lagos is no man's land. Wọ́n ní Lagos land. Wọ́n ní Lagos land nílẹ̀ Yorùbá. Nítorí resources tó wà lẹ́kọ̀ọ́. Nítorí resources tó wà nílẹ̀ Yorùbá. What authority? What authority? Yorùbá ló ní. Yorùbá ló ní o. Ó gbọ́ tó da. Yorùbá ló ní. Yorùbá ló ní. Ìpẹ́rẹ́ kan ṣoṣo ìkẹyọ kan ṣoṣo òun lè po Biafra ló ní Igbo ló ní Igbo ló ní ọmọ ọmọ tó ní ọmọ ọmọ ti pèsè ọmọ abẹ́dá dúró báyìí ọmọ ẹlẹ́ṣọ̀ ọmọ Nàìjíríà láyé twenty three ló máa lájà ló máa lájà èké. twenty twenty three kò sálẹ̀ sọ̀mù kò sálẹ̀ sọ̀mù ní twenty twenty three pdp ọ̀sẹ̀ apc ṣe fún wa lórí irọ́ ni lórí irọ́ títì tó bẹ́ẹ̀ ṣe lórí irọ́ lórí irọ́ skul tó bẹ́ẹ̀ ṣe lórí irọ́ education lórí irọ́ lórí irọ́ ìwòsàn ẹ̀fẹ̀ lórí irọ́ lórí irọ́ gbogbo ẹ̀ náà lórí irọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. ẹ̀yin àgbàdo ẹ̀yin bọ́lá Yorùbá ẹ̀wọ̀n ní ẹ̀jẹ̀ àgbàdo Ìbàdàn Niger City ni ìjẹ́pọ̀. Oh, Ojú ayé nàìjíríà tí gómìnà mẹ́rin bá wà nìbàdàn kò tí ì pọ̀ kò tí ì pọ̀ kò kéré jù ní gómìnà mẹ́rin nìbàdàn gómìnà tí ò bá ti ṣe tiwa gómìnà tí ò bá ti ṣe tiwa a lọ sí town a lọ sí town a máa mú ẹyin ẹdìyẹ a mẹ́yìn ẹdìyẹ a máa lọ lẹ̀ kó bẹ̀ a lè bá wọn tó sọ a sọ a jọ kọta bá ń sọ a lè kó lọ́dọ̀ gómìnà a lè kó lọ́dọ̀ gómìnà àtàkùn àtàǹsọ̀ àpègọ́dùn wa ó máa rí sí i nígbà tó yá wọ́n gbé sẹ́ńtà kúrò lẹ́kọ̀ọ́ wọ́n gbé sẹ́ńtà kúrò lẹ́kọ̀ọ́ wọ́n gbé sẹ́ńtà kúrò lẹ́kọ̀ọ́ wọ́n gbé sẹ́ńtà kúrò lẹ́kọ̀ọ́ wọ́n gbé sẹ́ńtà kúrò lẹ́kọ̀ọ́ láti èyí lọ láti èyí lọ ìlú ẹ̀ sábùjá wọn lọ sábùjá ìlú máa jó àbújá ìlú máa jó àbújá àṣẹ wà àṣẹ ìta àwọn ṣòfò lábújá ìṣẹ̀lọ́gbẹ́ wúrẹ́ ìṣẹ̀lọ́gbẹ́ wúrẹ́ láti tó lẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ máa mú ẹgbẹ́ òjò tọ̀yọ̀ ẹgbẹ́ òjò tọ̀yọ̀ ẹgbẹ́ yóò jọ tẹ̀gbẹ́ ọjọ́ yóò jọ tẹ̀gbẹ́ onímọ̀ bọ́ọ̀lù nílà onímọ̀ bọ́ọ̀lù nílà ìgbà máa lọ kẹ́lẹ̀kẹ́lẹ̀ káàkiri ẹgbẹ́ awúsọ òní yẹ ọgbà olórí wa ọgbà àwọn pàdé èdè wọn ò ní yẹra lápá àwọn tó lálẹ́ lápá lágbára koríko lẹ̀ lágbára àṣẹ ilẹ̀ èdè àwọn òbí lé èdè yóò ní kiri ẹgbẹ́ látẹ̀rí lọ.

APC mọ́ àfẹ́ kò mọ́ àwọn òfin sọlọ́sẹ̀lú ẹ dáadáa dúró ẹ dáadáa dúró àwọn òfin sọlọ́sẹ̀lú àwọn òfin sọlọ́sẹ̀lú ẹ ń ṣe é ṣe fún yín nígbà lọ́wọ́ òòṣà òní. òòdáyé òòdáyé. akọjá àmọ́ ṣe fún wọn. akọjá àmọ́ ṣe fún wọn. láti jẹ kó. tó bá ti jẹ kó lẹ Yorùbá. láti jẹ yọ. láti jẹ yọ Yorùbá. láti mọ mi. láti mọ mi Yorùbá. mẹ́tẹ̀ẹ̀ta ló máa gbòdì. àṣẹ ló máa gbòdì ẹ̀yìn kan tó bá dúró sí pàkọ́. ẹ bá rọ bí lò wá. ẹ bá rọ bí lò wá. àdìpọ̀ bá wà láàrin wa. àdìpọ̀ wà láàrin wa. tó o fi sẹ́yìn ní wa. tó o fi sàlàyé mẹ́ta. tó o fi bàbàdé fún wa. ìrìn ni máa mú. àṣẹ ẹ̀mí gbélé lórí ẹ̀mí kò ní máa jẹ̀rọ̀ lórí mórí. ẹ̀yin wo ìdúgbò wa dógùn ayọ̀ ṣé dógùn ayọ̀ bàbá ti ń dé dógùn ayọ̀ bàbá ti ń dé bẹ́ẹ̀ á lè máa para wọn lórí ṣiṣẹ́. bọ́lá bá ti so. wọ́n ní pé tí wọ́n bá ti. táwọn bá ti so. táwọn bá ti so. ó máa parẹ́ ni. ó máa parẹ́ ni. òórùn apolẹ̀. òórùn apolẹ̀. òkúta pọ̀ sí i. òkúta pọ̀ sí i la. bọ́lá ti ń bí rò wá. ìṣó ló bá ti so. ìṣó ló bá ti so. ó máa parẹ́ ni. òórùn máa ń polẹ̀. òórùn máa ń polẹ̀. orúkọ òkúta pọ̀ sí i la ọmọ tó máa fọ́sùn wọn. ṣé o ní sọ ẹgbẹ́ ìṣe àṣọ yìí. ẹni tó bá ń robi rò wá. ẹni tó bá ń robi rò wá. ibi ọba. ẹ jẹ́ afárá ṣàdúrà fún bàbá. ẹ jẹ́ ká ṣàdúrà fún bàbá wa. bàbá wa. ẹ jẹ́ ká ṣàdúrà fún bàbá wa. ti Sunday Igboho. ti Sunday Igboho ọmọ ìṣòro. ọmọ ìṣòro. ọmọ ìṣòro.

ṣùgbọ́n sọ fáwọn ọmọ yẹn. ó ní àmà tàbọ̀dé fóònù. ó ní àmà tàbọ̀dé fóònù. oríṣìí náà fi késàrì fi késàrì. oríṣìí náà fi késàrì yẹn fún késàrì. gbogbo tí jésù wá sọ. gbogbo tí jésù sọ nígbà yẹn. kò parẹ́. kò parẹ́ o. gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀. gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ báyìí. ó sọ fún Pọ́ọ̀lù. ó sọ fún Pọ́ọ̀lù o. ó ní bẹ́ẹ̀ mẹ́ta ló máa sẹ́nu. ó ní Pọ́ọ̀lù máa sẹ́nu lẹ́ẹ̀mẹ́ta. báwo ló máa fi kọ́. ó ní pẹ́ sákòókò tó kọ. Pọ́ọ̀lù náà sẹ́. Pọ́ọ̀lù wa sẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. ó sọ gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn. ó sọ gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀. ó ní Júdásì. ó ní Júdásì. ó ní kílódé tó fẹ́ ṣe. kílódé tó fẹ́ ṣe kú pa oníṣùgbọ́n ti yá oníṣùgbọ́n ti yá o. ọgbẹnikẹni ọgbẹnikẹni bọ́lá láàrin wa fẹ́ bọ́lá láàrin wa. bọ́lá náà bẹ́ẹ̀ sọ fún ọgbẹ́ni ẹgbẹ́ náà bẹ́ẹ̀ sọ fún ọgbẹ́ni ẹgbẹ́ náà. ọ̀gbẹ́ntẹ́ni fẹ́ ọ̀gbẹ́ntẹ́ni tọ́lọ́wọ́ ọ̀gbẹ́ gbàgbọ́dọ̀ fọ́dọ̀ ìṣòro ọ̀gbẹ́ gbàgbọ́dọ̀ fọ́mọ yóò bá wà. ànífẹ́ fẹ́ ìṣòro rẹ̀ lóde ayé tọ́lọ́ sójú ọ̀run tọ́lọ́ sójú ọ̀run tọ́lọ́ sí mọ́yẹ́ mẹ́rìndínlógún tọ́lọ́ sí kárọ́ méjì fún mẹ́rìndínlógún fún òní jẹ́ fún ẹjọ́ tó ń pẹ́ ẹjọ́ tó ń tó ń bọ́lẹ̀ lójú ọ̀run àwọn ibi tó ń bọ̀ àwọn ibi tó ń bọ̀ tó bá yẹ fóun náà tó bá fóun náà òjò ọ̀run ló ti bọ́lẹ̀ òjò ọ̀run ló ti bọ́lẹ̀ tó bá ti ṣe tó bá ti ṣe fún Sunday kùn fún Sunday kùn àbáwọn ọmọ lẹ́yìn àbáwọn ọmọ lẹ́yìn ṣùgbọ́n tí ọba bọ́lá lórí ọ̀nà ìṣe ni lórí tó ń ṣe fún ọdún ṣe ṣe fún fún ìgbà bá àwọn olùkọ́ oṣù ọdẹ àmú àjẹlẹ àmú àjẹlẹ àmú alábọ̀lọ́ọ̀mù àmú adáṣà àmú gbogbo àwọn ọ̀nà yorùbá. gbogbo àwọn tó wà ní yorùbá. àwọn ọba tó sọpọ́ọ̀tì wa. àwọn ọba tó ti sọpọ́ọ̀tì wa. àwọn olórí àwọn olórí yorùbá. àwọn olórí alárùbá nígbà tó ti sọpọ́ọ̀tì wa. kọ́má náà fẹ́ obi rò wọ́n. tọ́lá fẹ́ obi rò wọ́n. ilẹ̀ agbọ́nítọ̀. ilẹ̀ agbọ́nítọ̀